العبد بسر الإخوان jẹ́ kí islam wúlò fún wa ní gbangba àta àìsíyámà yọlọ́wọ́ bá tó ní kí a jẹ́ ní àjọ náà pẹ̀lú sábà islam orí ẹlẹ́ẹ̀kejì sí àmì mọ́dúgbẹ́ òun náà ni àlàáfíà tọ́lọ́wọ́ bá ṣe fún wa tọ́lọ́wọ́ máa ń ba àlàáfíà náà ní ara ìkọ̀ọ̀kan wa òun ló fi rọ̀ wá lọ́rùn láti tó báyìí àlékún àlàáfíà ọlọ́run kó o ṣe fún ẹni kọ̀ọ̀kan wọn gbogbo àwọn tí ó lára fẹ́ ọlọ́run kó bá fún ọlọ́run àfíà orí ẹlẹ́ẹ̀kẹta a nímọ̀jù pẹ́ òun náà ní lórí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe fún wa ní agbègbè yìí tí ọlọ́run ọba tó sáré fún ìfọ̀kànbalẹ̀ fún wa gbogbo àyè tí ó tí ọlọ́run ọba ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo ìjọ jẹ́rù bá lé tó jẹ́ coronavirus tó ti lọ méjì tún padà sẹ́yìn méjì tí ní ọdún sẹ́jáde ọ̀nà kó dá gbogbo ẹ̀ àwọn abẹ́lá ó túbọ̀ àwọn tó ti òbí ní ọlọ́run bá kó sọ́jọ́ ọ̀hún tí màmá bá sọ́ ẹ̀yìn náà sí ẹ̀mà gbọ́ ọlọ́run kó sọ́jọ́ ọ̀hún náà àǹfààní ìgbẹ̀yìn ọ̀rùn náà ọlọ́run jẹ́ kí ní àmì

súwọ́lá tó jẹ́ wípé oníbi ìtàn ànábí ọlọ́run Yusuf àti àwọn ọmọ àyá rẹ̀ òun náà ni ó wà ní inú tíwàbí èyí tó jẹ́ wípé áyà tí a wà òun náà ni áyà ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni a wà. fi àtúmọ̀ rẹ̀ mánà tí a ti ń ṣàlàyé ìtumọ̀ rẹ̀ kàá ní ọmọ rẹ̀. Sọ́yẹ́lẹ́ kàmù ní òun sọ fún wa pé Àwùjọ́láì ní ṣẹ̀tọ́ rẹ̀ ní ìsìnláì Ràmánì Rahim. قال يا بني لا تقصص رؤياك على إخوتك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيقيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين رابع سلام أول صفورة nínú ara ẹlẹ́ẹ̀kan ẹni tí ọlọ́run ọba tó ń narí sí ọ̀rọ̀ rẹ̀ fún wa òun náà ni ọ̀rọ̀ ànábí ọlọ́run ọba yàkú àlẹ́sọ̀láàbù ọ̀sọ́láàmù nígbàtí yusuf tó sọ àlá tí ó ńlá fún tán tí wá ní bàbá rẹ̀ wá sọ asọ̀fún aláàrùn wípé òkú tẹ́ wípé Ànábì ọlọ́run ọba Yàkúbù wá sàlàyé pé àlàtọ́ ọlá báyìí ló ti rí báyìí ló ti rí òun bẹ́ẹ̀ àwọn ọ̀gbá ń bẹ̀bẹ̀ òjẹ̀jẹ̀ wípé nínú ilé àwọn alùpùpá àwọn a máa múrú ẹ̀wà ṣùgbọ́n kò sí ní jíjẹ nǹkan tí àkókò sọ òun náà nìyí kìí dẹ́ ṣe wípé báyá ó túnmọ̀ àlàfún òtúnmọ̀ àlàfún ṣùgbọ́n àlá yìí ojú tó fi hàn láàrin pé nígbàtí ẹ̀rọ láwọn èèyàn kan fún níbalẹ̀ fún òun èèyàn wà ní pé dájúdájú ẹni tí wọ́n bá fún níbalẹ̀ fún ìwọ̀n ńlá òun náà ni yọ ọmọ àjẹ́ náà ìmọ̀ forí balẹ̀ gẹ́gẹ́ bá sàlẹ̀ fún akẹ́yìn ọ̀hún láàrin àrẹsọ fún arígbẹ́ ló bá fẹ́ sọ àlàáfíà ìjọba bó bá ti lọ bó bá ti rọ́ àlàáfí bó bá ti sàlàyé ọ̀rọ̀ sọ bá sọ ibẹ̀ náà ni àlá máa ń wó sí àti àdíṣe àtẹlé àpòjú ẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tí ìyàkúrù wá sọ alákọ̀ọ́kọ́ òlèlè ìdíkò túnmọ̀ àlàkù tọ́rọ mọ́ta mọ́sọ ní pé kí ni ọrùn kọ́ọ́lá yára bù náà látẹ́sùtùrù yáká aláàkẹ́kọ̀ọ́ ó ní ìwọ máa ní yára bù náà ìwọ máa ní ìgbìnà ó làwá mọ̀ sí ọmọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn aláwọ̀ wọ́n gbà pé nínú yìí lẹ́tà mẹ́ta lọ́wọ́ àgbẹ̀ bá àti nóònù àti wáwù olówó àgbẹ̀ tó tó wá ní wá pé wọ́n fẹ́ sọ wípé ọmọ kékeré ó yẹ kó wọ́n jẹ́ bùnáéwù pẹ̀sìbírù ó yẹ kó jẹ́ bùnáéwù òun ẹ̀kú jẹ́ tí wọ́n wà tí yá àbádẹ̀ ti papọ̀ mára wọn wọ́n wọ́n máa sábà máa tẹ̀lébà fún yá torí ẹ̀ òun náà ló ti jẹ́ wípé yóò wà á di bùnà jù wọ́n yẹ ló lọ sí yá àwà sí yá ẹ̀kọ́ náà ara wọn yóò wà di bùnà jù ni wọ́n di pé ọmọ kékeré olódìbà wọn tó bá rẹ̀ gbé ọmọ mi kékeré ọmọ mi kékeré yóò di kí ni ọ yáàbù náà yí èyó fi èmi gángan mà èyó fi síbẹ̀ yáàbù náà yí olúmọ̀tò so ọ̀nà lọ́wọ́ ìdí ṣùgbọ́n tí wọ́n pa yáàbù gẹ́gẹ́ yáàbù kankan lè sọ́dọ̀mọ́ abẹ́ wọn a máa fa yáwò mùtàkálìmù lọ́dọ̀ abu àti umu ta kàtíwájú ta ní yá abati kódà tẹ́wàá tó fa yá ìrẹ́ wọ́n tún lè fi ta ẹ̀sọ́tì tàbí ta pàtàkà tí wọ́n fi dúpọ̀ rẹ̀ yá abati ta kàníwájú tàbí kó pè ní kíni ọ yàrá abata méjèèjì ní kẹrà àti òbí ìmúlẹ̀ lọ́dọ̀ àwọn àfá àwọn àwọn tí wọ́n ka yà ábátì wọn àwọn tó ka yà ábátà wọn wà tó fún àwọn ajú tàbí kàtíwájú àbújá afárá wájú àmì àwọn tí wọ́n yà ábátà òun ni tó dẹ̀ jẹ́ wípé àwọn kan lẹ́tọ́ ka yà ábátì tó dákẹ́ sọ̀rọ̀ yẹn nínú kẹfẹ́ àti àfún ya ábákì mákàmáyà ṣùgbọ́n abẹ́gẹ́jì rẹ̀ ta àti tẹ́ tọ́ka ya ábákà ya ábákì tí ma fẹ́ dúró sórí ẹ̀ ó tó dúró pẹ̀lú a ya ábákà ya ábákì àwọn tó kù nìkan ni wọ́n ka ìnáwó àbákì ń ka yìí tí ma fẹ́ dúró sórí ẹ̀ wá ní ya ábákì tí ma fẹ́ máa ka lọ ya ábákì àwọn níbi abu àti omu ìrìn tí máa ń dáná nínú ṣùgbọ́n níbi yáàbù nàíjíríà ẹ̀rọ ní mọ́tà wà lẹ́yìn ẹ̀yìn lè pa yáà yẹn rẹ̀ kò sọ ní pé yáàbù nàíjì lẹ́nu sọ pé yà ábì ẹ̀yìn sọ pé yà ábì tí ò ní ti yá ìyẹn tó wà lè pé ìdíkẹ́ sọ ló sọ ní pàṣẹ à ó ábà olùfàlì gbìyànjú ẹgbẹ́ tó níjà àbà olùfàlì gbìyànjú tó níjà àbà bẹ́ẹ̀rẹ̀ ni yáàbù náìjí ó lè nígbìn yáàbù náìjí ó lè ní yáàbù náìjíà pẹ̀lú yáàbù náìjíà yá yáàbù náìjíà pẹ̀lú rẹ̀ so tẹ́tù wọn ti máa tún àti wọn máa ń pàdé yẹn so ìjọba ká ní nígbìn yáàbù náìjíà ẹnìkan pé lọ́rọ̀ jẹ́ tàbẹ́ hapsi nìkan lọ́ka ìyá wọ̀nà ìṣẹ́ yá ń kàkà ní gbogbo wá yóò kù ní tí wọ́n kà ní pé yá wọ̀nà yìí mo bá mú mo fa mo bí àtijọ́ o ìrá mi ní abẹ́ kàbẹ́ ẹ̀sẹ̀ àtìkínámàkà o yá wọ̀nà yìí bọ́ọ̀lá yá wọ̀nà yìí láàbẹ̀ kùsù rò àmà àtẹ́kùn wa tó tó wá tún màdínà ní pé yáàbù náà yí olùdíẹ̀ rẹ̀ ni wọ́n máa mi kékeré ìgbẹ́ kékeré yìí ọkàn ìfojúmọ́ torí wípé Yusuf kéré sí gbogbo wọn apáta yányá ẹnìkan péré nínú wọn ló ṣe kí ní ojú lọ òun náà ní pé jáfúró tiẹ̀ àwọn yòókù wọn ṣe kí ní ọ̀rọ̀ one year torí ẹ̀ lọ pé ìwọ ọmọ mi kékeré tó kékeré òkòjú àmì lẹ́yìn wá gbà náà tàbá fẹ́ bọ́ máa sọ̀rọ̀ tàbá fẹ́ kí ọmọ èèyàn gbọ́rọ̀ afẹ́ báyàn sọ̀rọ̀ tàbá fẹ́ kọ́ ọmọ èèyàn tàbá fẹ́ kọ́ ọmọ gbọ́rọ̀ ó tún nígbà tí máa sọ tó jẹ́ pé ọ̀rọ̀ tàbá fẹ́ sọ yóò tún lè wọ ibi dáadáa ìwọ ọmọ mi pẹ̀lú ọmọ mi kékeré ní oúnjẹ òfin ìgbọ́n kékeré ìjọba òfin ìmọ̀jẹ̀gá àdúgbò ẹni tẹ́ ní ọ̀rọ̀ abẹ́bẹ̀ ẹ̀bá àwọn ará ìjọ pé ó ti wà bẹ́bá náà èèyàn a máa fẹ́ báyàn sọ̀rọ̀ tó rẹ̀ fẹ́ kí ọmọ gbọ́ tó ọfẹ́ kọ́rọ̀ rẹ̀ wọ akíyẹ ní ara rẹ̀ àwọn ìlú láti máa ń sọ tó ọ ti ní bẹ́ẹ̀ àti máa ń fi sẹ́ǹtì ọ̀rọ̀ tó ọmọ náà fara balẹ̀ bẹ́ẹ̀ àwọn ìlànà sọ̀rọ̀ tó ọkọ̀ mi lọ́gbọ́n tí ò lé mi ọmọ tó ń wọ́n sọ àlàtọ̀ ọlá àwọn ọmọ ìyá rẹ̀ wọn àwọn tí wọ́n jọ ní pọ̀ má sọ fún wọn ohun ọ̀fẹ́ bá fún ìpè láti òjò náà má sọ fún wọn má sọ fún wọn àgbàlagbà lọ máa nǹkan tó rí ọ̀gbàlagbà ní ọmọ nǹkan tó rí ó ti máa rí wọn alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ti rí àwọn ọmọ ẹ̀ ti só àárín wọn bó ti rí alákọ̀ọ́kọ́ ló tó gbogbo ẹ̀ náà jẹ́ mọ̀ wípé bọ́lọ́wọ́ bá ti dá àwọn ọmọ èèyàn ọjọ́ tí ọmọ bẹ́ẹ̀ ló gbẹ́gbẹ́ bá ti jẹ́ baálé ilé kò sí ọgbọ́n lọ́gbọ́dọ̀ fi gbé ayé tí ọba ti fọgbọ́n ẹ fi gbogbo ọjà mọ́ lójú gbogbo ọjà tó gbẹgbẹ olójú jẹ ilé ayé padà sóòrùn náà ilé ayé padà sóòrùn òfin sùúrù pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ olùhàfíjúlé ayé má sọ lọ́rọ̀tẹ́sù má sọ tó jẹ́ àmà náà ti ẹ̀yìn títọ náà ni wọ́n pè ní kọ́sọ̀ ìyàkúsù sọ làtẹ́kùsù má sọ tó jẹ́ bó ṣe wà yẹn náà lè pè ní látàkù sọ̀ ṣùgbọ́n kí wọ́n sọ wà nílé látàkù sọ̀ òfíkẹ́wà látàkù sọ̀ àti bàtí ṣáàgbà náà látàkù sọ̀tọ̀ òmìnira àlàá èkó wa tó bó sọ ìfẹ́ ní o àlàá èkó wa tó fún àwọn tí wọ́n jọ bí yípo ọ̀sẹ̀ ń jẹ́ ọmọ bàbá fún lọ́jọ́ jẹ́ wọ́n jọ bí nípọ̀ tọmọ láàrin náà wọn mọ́sọ̀lẹ́ nìkan mọ̀ wọn àyàn gbọ́gbá lẹ́bàá wọn apá àti sọ ó kúkú wà ní àwọn èèyàn yìí àwọn tí wọ́n kàn burú jẹ́ ìwọ́n pọ̀ jù nínú wọn ètò ti ṣe díẹ̀ lọ́kà wọn sì tún ṣe díẹ̀ ó sì wà bẹ́ẹ̀ gbára bá kàtà náà lọ wọ́n máa bá kọ nǹkan mọ̀ wọn gbẹ́ta mú ọjọ́ pọ̀ jù láì ẹgbẹ́ ìgbẹ́ rẹ̀ tó wọ́n kúkú wá ọjọ́ wọn tó lẹ́nà kan wọn kí wọ́n á ní fá ẹ̀nẹ́sẹ̀ ìfá sàrànlíyà ó sọ sábà bí fún tí omi ní kọ́ má sọ fún wọn wàyẹ̀ kí dúró lágàgà ìdá sábà bí ẹ̀yìn yẹn fá sàrànlíyà ni ó máa ń pa nínú rẹ̀ olópa yẹ̀kì dúró náà ló fẹ́ bọ́ wà lẹ́kọ̀ọ́ láti akẹ́lẹ̀ ìjọba kọ́pá mọ́ta wà ní pé wọ́n wà á dá ọgbọ́n níjọ́ pé nìkan ìlú owó èdè kan tí máa fojú hàn ìpamọ́ ní máa wà kẹ́lù tí wọ́n ti ní kẹ́lù ọgbọ́n yẹn ọgbọ́n tí ó pamọ́ tí wọ́n bá wà lọ jẹ́ pé wọ́n wà lọ jọgbọ́n ìjọ ní ìjọba tí ó lágbára náà tó ọ̀nà olóòpólò kẹ́mọ́tún kẹ́yìn dáàmì ara pé ọ̀nà táà mọ́ gbà àti ṣe ló sí ìrìnlẹ̀ tààbí ìlú làwọn àbá àkọ́kọ́ tó mẹ́rin pé ó wọ́ mẹ́rin ó wá fi tó dídé ó lágbára sí àà wọ́n lè dọ́gbọ́n tí ó lágbára gan tí ọrọ̀ tí ó kọjá abó ti lérò àmọ́ báyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀kan láwọn òbí àpòsí kankan tó sí kankan ara àwọn ọ̀rọ̀ yẹ kó tóbi kó lè bá lọ pé nǹkan bẹ tó lẹ́jọ́ bá sọ̀rọ̀ kí ìlú làkà èyí ìjà tó àwọn afáwa ìlú kẹ́lmọ́sù ìpàlẹ̀ kí ìlú làkà èyí ìjà wọ́n sọ fún àwọn pé èdè lámbáwá káàdà ó lè lọ fúnra rẹ̀ kó lọ lẹ́ẹ̀kan náà ọyẹ kó lè bẹ́ fàyẹ̀ yí búkà pé dáhùn ọyẹ kó lè bẹ́ bẹ́ẹ̀ àwọn ará wa kan ọ̀sọ̀ yí pé bẹ́ẹ̀ ni ìtọ́sọ ní pé ọ̀nà méjìlá gbà ló káàdà bá ti wọ́n làwọn tí ìlú kan bẹ́ẹ̀ tí wọ́n bá ní ná sọ́hà ó àdìváìsì ẹ̀ mo ní nà sọ́hà túkà rẹ̀ tó bá jẹ́ ṣàkàrà náà ní ní ṣàkàrí túkà wà ṣàkàrí tù lákà àwọn àbáwà kan lọ sílẹ̀ wípé mo ti bí káàdà náà ti rí rẹ̀ lọ́jọ́ ọdún rí rẹ̀ lọ wà nínú èdè lágbáwá ojú méjì ní máa gbà wá ó lè wá bí ó lè wá bí sí àwọn kan onímọ̀nà ìkààlà ìkààlà onímọ̀nà sọ̀rọ̀ mọ̀nà ìkààlà onímọ̀nà sọ̀rọ̀ ìyẹn pé ọjọ́ bẹ́ẹ̀ wẹ̀ tó ajọ́jọ́ sí ilé ìkààlà bá èèyàn tó mẹ́rùn mọ́ ní láàmù níwájú torí kó tó wá ní ìtumọ̀ pé ọmọ ẹ̀wẹ̀ ló túmọ̀ sí pé ọ̀rọ̀ ọgbá ọ̀nà méjì ló kó sínú ọgbá gidi ń bẹ ọgbá ẹ̀wẹ̀ náà ń bẹ tó wọ́n tó jẹ́ ọgbá ẹ̀wẹ̀ ló kó sínú ìkáàlà bẹ̀rẹ̀ ó máa ń jí ní ọ ìkáàlà náà ó dọ́gbọ́ ẹ̀kọ́ èkú wọ́n torí ẹ̀mí láàrín tẹ̀lé wa tó wọ́n rárá nù tó bá bọ́lá ní ẹlẹ́kẹta ní pé àwọn kan sọ pé rárá ó máa ń tà á fún rẹ̀ ní pẹ̀lú ó máa ń tà á fún rẹ̀ pé yọ́ kíbi eh, túkà lọ́yẹ̀ kó yẹ ṣùgbọ́n lọ́dọ̀ ọlábáwá ọmọ pé láàmùkan ní láàmùkan ọmọ mú wá ní takis sọ pẹ́pẹ́ yóò kà wá sọ ìgbúntà lèrú yá tààbùrù lèrú yá tààbùrù tààbùrù náà pé yóò túmọ̀ àná náà nígbà ìgbẹ́ oṣù ẹgbọ́dọ̀ dàrẹ́kì wọn mú láàmù ẹ̀wà ó ti ní láàmù kí ni ọ̀rọ̀ láàmù pàtì kọ́rọ̀ lè bá lágbára gẹ́ lórí máa jẹ́ kọ́rọ̀ lè bá jẹ́ gídí o ó lè lágbára gẹ́ ọmọ mọ́lámù abẹ́ sọ pẹ̀lú wọn ó mú wa lọ́dọ̀ àwọn títò àwọn fíìdì kàrẹ́gbé ó yẹ kó dé gbé lọ́kùnrin bìí ló yẹ kó ní dàrẹ́ wọn wà wá ní mú wá ní gídí o kó ní màfúrú bìí dàrẹ́ ìwò ìwọ̀n gbégbé màfúrú bìí dàrẹ́ wọ́n kàn mú wá lébù wá wípé wọ́n fi láàmù yẹn wọ́n fi kí lọ wọ́n fi sí ọjọ́ ilé ìpọ̀ gan-an púpọ̀ tó dábàá jẹ́ pé ó máa ń kábà wá nínú èdè lárúbáwá gẹ́gẹ́ bí àwọn afá wa ti sọ láwọn sàkíyèsí ìbẹ̀rẹ̀ pé mọ̀ ìyàfún fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ pẹ̀lú ọ̀nà ìjì láàmì ẹ̀ ìtàkì màfúnù mọ́tí láti náà kẹ́lí dá ń pèyà ìtà tó wọ́n lára àìsọ̀pẹ́ kan ní ọwọ́ àrọ́ ọjọ́ ìjọ nínú kọta sọ̀rọ̀ ìrẹ̀pẹ̀ méjì òun ọwọ́ àrọ́ ọjọ́ ìjọ tẹ̀lé mẹ́nu sọ àwọn apá kan wà lẹ́pẹ́ wọn àtàwà àfẹ́ tẹ̀lé wọn ṣùgbọ́n ní ìṣòkúta sọ wọn àtọ̀fẹ́ وَإِنَّ الشَّيْطَانَ لِلْإِنْسَانِ عَدُوٌّ مُّبِينٌ إِنَّ الشَّيْطَانَ لِلْإِنْسَانِ عَدُوٌّ مُّبِينٌ وَتُوَاصَلُ بِهِ ọkọ̀ ìsọ̀rí ní alábọ̀mọ́ ní ọjọ́ pẹ́kọ́ ọmọ ìgbé àárín ẹ̀yìn ìwáṣà wọn náà wọ́n jọ ọkàn fún ọ ìtọ́mọ́tí ó lágbára fún ọ pẹ̀lú ìka tó sọ yìí níwájú wọn àwọn ààrin wípé nǹkan lọ́gbọ́n fún ọ ọwọ́ sọ pé àwọn náà wà kó ìnàlìkì nǹkan ọmọ ènìyàn sọ ìnàṣà ìtọ́nà èṣù nǹkan fọ́mọ ènìyàn àdúgbò mùbì ọ̀tà tó fojú èṣù ilé ìṣúná ọfà mọ́ síbẹ̀ yẹn òun náà ní ìrìta ìrìta èṣùgbọ́n wọ́n gbà lọ́ta rẹ̀ ló plánkẹ̀ náà ó plánkẹ̀ sọ kán gbogbo ọmọ èèyàn àyàfẹ́ tọ́rọ bá sáàánú olùkan ẹ̀tọ́rọ bá sáàánú ìrìta òun ní ádámà ṣe òun ní ẹ̀ṣẹ̀ tọ́rọ ṣe fún ádámà òkè tánì tòkè ká máa ń sábà wáyé púpọ̀ jù lọ́dọ̀ ọmọ ènìyàn síra wọn kàìmọ́ tó sọ wípé ẹjọ́ tó wájú ọmọ èké sí àwọn olóògbé àmà alágbà fẹ́ pé láyé sáájú ẹ̀ sọ̀rọ̀ lára bẹ́ẹ̀ àwọn àfọ́ àwọn àjọpọ̀ yìí wà wípé ọ̀rọ̀ kìí ta òun náà ni wọ́n ń sọ níbi wípé ìjọba ìjọba ìjọta orí ìjọba ìjọta ṣùgbọ́n ọ̀ká ti bí ọlọ́gbẹ́ yóò bí kìí ta sínú ẹ̀mí wọn wọ́n wà nínú máa ṣe pé kí ìtí ó bẹ́ sí tí ọjọ́ bá túwọ̀ ó pé ó lè jẹ́ tí ẹni máa láyé wọn ò ní fẹ́ kọ́ jẹ́ tí ó máa rápá fún fẹ́ kẹyẹ bí ẹ̀dà so nǹkan tó rí yẹn tó ń dọ̀gbé sí ọ̀rẹ́ bright yẹn ọlọ́mọ bright lọ́wọ́ so <laughs> ìdílé àwọn àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ áyà yìí nǹkan tí ó sọ fún wa nìyẹn àwọn afáwa wọn tún wá sàmì fún wa mẹ́ wípé ìṣọ́lọ́wọ́ ọba ó sọ wípé ìtàgé nínú aláàpọ̀dọ́ ilẹ̀ àwa ibi ìdìkìtì náà ni à tẹ bá fẹ́ bí àbùkátà kan ẹ̀ sí ìdí ààrẹ ó wà níwájú tẹ fẹ́ ṣe bí àbùkátà ẹ̀ tóbi ẹ máa fi pamọ́ pọ̀ ìrànlọ́wọ́ ní ìmọ̀lẹ́ ìrànlọ́wọ́ ní tó kẹ́kẹ́ òfin ìjọ pamọ́ sí máa rẹ̀ ìrànlọ́wọ́ ọgbẹ́ bí ìyàkẹ́kọ́ ọ̀lẹ̀kọ́ tó rí jẹ́ kọ̀jẹ́ tí ó kọ̀ tí ó ti mọ̀ tó rí ọ̀wọ̀ká ọ́nìsù ó torí pé fàyínà fúnlá bí ní ìmọ̀tẹ́rù máa sọ ìlú gbogbo ẹ tó bá jẹ́ bọ́lá bẹ́ẹ̀ sí lè sọ fún kò sí mọ́ tètè ta rẹ̀ máa sọ wọ́n lè ta rẹ̀ ọ̀rọ̀ ń gbé kéèrè ta sẹ́mi táwọn bàbá tẹ̀ dáàmù kan jẹ́rẹ́ bá gbà lọ́sẹ̀ lọ bí wọ́n tètè ta ara kò sí kò sí mẹ́rin ọ̀fẹ́ tó bá bá tẹ̀ àbẹ́ kan tó bá bá tẹ̀ àbẹ́ ẹ̀mí ẹ̀rẹ̀ dákùnlé owó yígbà lọ́lọ́ tó bẹ̀rẹ̀ wọ́n gáwà lè mọ̀ kí ní à ìjẹ́ lánàá àti kọjẹ́ pé kó o tó ní ṣe ti lẹ́gbẹ́ ìfọ̀dá pẹ̀lú kó o ṣe kò kí ní òun tó bá ní ẹgbẹ́ lọ́dá pẹ̀lú ẹ̀ ọlọ́run mọ̀ nígbà tí ó lẹ́gbẹ́ òfin kò ní ìlú wọn tó látara bẹ́ẹ̀ ẹ̀rù jẹ́ tí a bá fún ní ọ̀rẹ́ tiwa náà àbá lọ́mà àbá mẹ́rìnkan tá a nífẹ̀ẹ́ ara yìí náà ó tún ẹ̀kọ́lé jù wá pé ká máa bá sọ̀rọ̀ ká máa ti wá àtìkú ká máa wọ́nà pé ẹ̀bá ọgbàtíwá ti sọ bá mi pa tó bá bẹ̀rẹ̀ kankan ẹ̀bá sì tó ẹ̀bá ẹ̀kẹ́ ẹ̀bá sì tó fi pamọ́ ní ẹ̀rọ tó ká máa rẹ ní bẹ́ẹ̀ ká máa rẹ ní àlọ́ tó ká máa ra èdè ìwà lọ́wọ́ tá a nífẹ̀ẹ́ tó bá lẹ́jọ́ àwọn kankan ó wá sọ fáwa bá sì tó fi pamọ́ dáadáa sí ẹ má ti dé láwọn ìlànà náà náà sọ ọmọ ìgbà púpọ̀ bẹ́ẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ bá wà advice òun dára púpọ̀ jù advice òun náà là nínú ààrẹ ìkáwà náà máa rí pé àwọn kàtàrí fún wa nípa rẹ̀ ká má máa sọ fún ẹgbẹ́ abájúlérò pé ìjọba ń ṣẹlẹ̀ sí wa pẹ̀lú ẹ̀ ṣọ̀ká mọ́ sọ fún àbáfẹ́ ṣe dáadáa náà tó wá ti lórí ìfẹ́ nìkan ìjọba wa mọ́ lè sọ fún sọ̀rọ̀ tó fi ran àlámà ìná rọ̀ mọ́tọ̀wọ́ fẹ́ ọ̀pẹ́sẹ̀ pẹ̀lú àkàrà ìrìnàjò ẹgbẹ́ máa ọ̀pẹ́sẹ̀ àwọn káàkiri ọmọdé òbí fẹ́ lẹ́yìn ọmọ máa ọ̀pẹ́sẹ̀ wọn lẹ́lẹ́yìn àwọn sọ́rọ̀ tẹ́lẹ̀ ọlọ́pàá pàtàkì ẹ̀dọ́ àmì nínú ayá ìfọlọ́pàá ìjọ pé àwọn náà máa tẹ́kì mẹ́ nínú kan náà fà wípé a máa pàdé nílẹ̀ ní pé wọ́n ṣàfihàn wípé ìjọta bí ẹgbẹ́ láàrin Yusuf àti Jẹ́niọ́ àtàwọn ọmọ ìgbà rẹ̀ ọlọ́pàá ṣàfihàn rẹ̀ so kèéta tó burú tó ní bẹ́ orí ìbí ìfìlì kèéta ìta tó dá ọwà ìta tó gbé lọ sọ lùdí ìta tó dá ọ̀rá ní pé àwọn ìpele àlùkù tọ́tù ìta tó dá ìwé ìgbé ọ̀fẹ́ kí dúkìá ẹni ọ̀yẹ̀ ọ̀fẹ́ kó ibi tẹ́lọ́dọ̀ ẹni kejì ló kú lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ìwọ náà wá sọ́ọ̀bù ìgbé ibi náà àfẹ́ nírú nǹkan tó ní àti kí ní jùlọ ó ti ṣe wàhálà àti ẹlọ́dọ̀ èyí tó burú bẹ́ẹ̀ ìta ara ìgbìmọ̀ mo fẹ́ mọ kíní jùlọ mo fẹ́ lówó jùlọ mo fẹ́ fẹ́ kíní kan jùlọ mo fẹ́ fíwọ̀ jùlọ ṣùgbọ́n ọwọ́ ìdààmú ní ẹgbẹ́ tí mi ò kí ọ̀lẹ́ mi ni wọ́n yẹ̀ fún ọ̀gbẹ́ tó bá ń ta ní ààrẹ ìṣàkọsà èyí tí ọ̀gá ni wọ́n sọ ní ti pé pé yọ jẹ pé èèyàn fẹ́ sí ọlá ẹni ọ̀yẹ̀ kọ́ ọgbọ́ kí ọgbọ́n tó máa torí bàbá náà ìtọ́pẹ́ ìnú àbàmì dáadé òun náà ni pé wọ́n tàbí lè ṣùgbọ́n wọn mú wípé ọ̀tá wa tó fojú hàn ní èṣù jẹ́ lọ ọ̀tá wa tó fojú hàn òun ni wọ́n ṣàlàyé fún wa wípé ṣèǹtọ́ọ̀nù òun náà ni ọjẹ́ àwa náà ká tètè múra wípé ṣèǹtọ́ọ̀nù jẹ́ kí ni ọ̀tá wa so káìsẹ̀ múra wípé èṣù ọ̀tá wa pọ́npélé òun náà ní kí ní òun náà ní èṣù jẹ́ kò sí kàrẹ́rẹ́ bí bọ́lọ́wọ́ èṣù òun náà ní ti gbogbo ọ̀nà tí súnmọ́gbà mọ́ fi ń fúnyàn ní kéèyàn kẹsọ̀ tó lérí ilé ní kí ta lọ láti ṣùgbẹ́lé òdìkọ̀ so wọ́n ní máa gbà mú ènìyàn máa sọ ọ̀tá wa mú tó bá ti ń gbà wọn títí wọn tẹ́ wá dàbí yóò jẹ obìnrin wá ń gbà mú oṣù tí ló láì ọgbẹ́ kó bá yẹn láti yọ gẹ́gẹ́ oṣù tí ló òun máa ń gbé àwọn kẹta wá ẹ̀rẹ́ tí máa gbogbo gúnlẹ̀ gbogbo à gbogbo nǹkan tí máa mú wá ní òde tí a bá ti rí ìdí àjọ àbúgbé ìrìnàjò ọ̀tẹ́ kan ni o òde tí kẹ́kọ̀ọ́ fẹ́ mú wá ní pé àwọn màkáyìlú màkáyìlú ṣẹ̀tọ́ ó ti náà ọ̀gá tí ó gbé wá ìrìnàjò mọ́lẹ̀ tó ló ti jẹ́ pé ọgbẹ́ ẹ̀rẹ́ rẹ̀ kárí pé aṣọ àǹbẹ̀rẹ̀ tó lọ́kànlọ́ pé eléyìí ìtumọ̀ àyà yìí gẹ́gẹ́ bí àwọn àpá àtàwọn fún wa wọ́n ní kan sí yàkú gbáre lónìí òun náà ní pé ọ̀fẹ́ tí wàhálà kan mọ́ tẹ̀lẹ̀ sọ máa ń òun ló dé kó ṣe léyìí òkùnrin tó wàhálà kan mọ́ tẹ̀lẹ̀ sí ọmọ àwọn orí ẹ̀mí nínú ọdún ti gbà sọ̀rọ̀ kan pé ó má sọ àwọn àlàyé èèyàn náà èèyàn gbọ́dọ̀ kéèkì àwọn ìkẹ́kàn èyí kò ní gbàgbọ́ pé ìwòdó máa ní ọ̀sẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ onígbàgbọ́ bẹ́ẹ̀ pé ìwòdó máa ní ọ̀sẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ kéèkì àwọn ìkẹ́kàn right there was to take at the right time lọ́dún bẹ̀rẹ̀ ní sinásìkò tó yẹ ilé ẹ̀rọ gẹ́gẹ́ òṣèlè ti gbogbo àwọn àtìmáàbù sábà ní gbogbo eléyìí kò ní kí nǹkan máa ṣẹlẹ̀ sábà ní kọ̀wé kí ni wọ́n kọ́ àwọn ọ̀gbẹ̀gì ní láàkàn bẹ̀rẹ̀ sí láti yọjú yóò ti sọ àláyà náà wọ́n ń sọ àláyà bí sọ àláyà tó sọ àláyà àbí kò sọ àláyà nínú ìwé àwọn àrùn kìkà àwọn sọ pé ó sọ àláyà fáwọn ọmọ òjèlé sọ láìláì yúúsù gbẹ̀yìn kó dọ́wọ́ wọn fẹ́ fi ní kò lè sọ bàbá rẹ̀ sọ fún gbẹ́gbẹ́ sọ àyà fún mi rẹ̀ láti dìgbà tó wọ́n rò wí pé bóyá àwọn ilé fi kún ọ̀rọ̀ tí kúrò ní bá ń sọ àwọn àtìkẹ́ ẹ̀kọ́tọ̀ òní tó wá àtọ́rùn tó wá ní ọdọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba jùlọ àwọn àfáwà ní wọ́n ṣùgbọ́n àwọn wo náà ti wo ní ẹgbẹ́ ọ̀rọ̀ tí ní àríwá fi kún ìjọlọ́mọ̀lọ́jọ́ ọ̀rọ̀ kùránì òní ti àfikún tí wọ́n ìdí ní ìdí ní àdínkù tẹ́ fi kún kẹgbà ìjú kúrò agẹ́bà ní ìtumọ̀ fọ́nà ní orí ìdí ọ̀rọ̀ ìjì dáàbì ní àwọn ìtumọ̀ rẹ̀ kò ní ìrà pẹ́pẹ́ irọ́ ló kúrẹ̀ kò ní ìrà mẹ́jọ ilé ẹ̀ àlẹ́kì ìjọba ilé ìtẹ́ bá ìjọ bá bá kúrà ní ẹgbà wọlé èyí tí ọ̀bà bá kúrà ní ẹgbà nù èyí tí wá jẹ́ ẹ̀ nínú kúrà ní ẹ̀sán dáàbì náà sọ́bẹ̀ ẹ má pè ní ọ̀rọ̀ ẹ̀ má pè ní ẹ̀wọ́n kan mọ́tò lórí lórí ẹ̀bẹ̀ kan fi lè gbọ́dá ilé ìgbé gíní ẹ̀kọ́ ní alẹ́ èso bá bá kúrò nínú ìgbé nìkan jẹ́ ìgbé gíní o àyíwá bẹ̀rẹ̀ ọdíká máa sọ̀rọ̀ nípa wọn fàlàfàlà ká bá sọ̀rọ̀ nípa wọn tó kò tẹ́tẹ́ ilẹ̀ ìrètí bí ká máa sọ bí wọ́n sọ ní jòlòlò ṣe ìrètí àwọn sọ pé nǹkan jẹ́ sọ ní gíní o lọ́kọ̀ọ́ra bẹ́ẹ̀ ìtọ́wà náà wọ̀nyí wọn wípé àà ní ṣùfò ó sọ àlàáyẹ fún àwọn ọmọ ẹ̀yà wọ́n ti ṣe ìkà àwọn àtakò ìpùtọ́ ọlọ́mọ bá ní àwọn yóò ẹgbẹ́ bọ́lọ́mọ bá ti tún ṣe láti rẹ̀ lẹ́wà kò lè bí kò lè rí bẹ́ẹ̀ lórí ààrẹ nígbà tó fi ní nǹkan tí wọ́n sọ tẹ́lẹ̀ ìtumọ̀ ayẹyẹ ẹ̀lẹ́ẹ̀kan àwọn ọ̀gá ayẹyẹ ẹ̀lẹ́ẹ̀kan náà وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من وترميم وإلحاق إن ربك عليم حكيم الله تعالى يا قلوبنا آية إليك وكذلك يجتبيك ربك ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ ọ̀rọ̀ náà ní jẹ́ wàkàdá àyíká káwọn fọ́túnmọ̀ rẹ̀ náà káwọn sàlàyé rẹ̀ وكذلك يجتبيك ìtumọ̀ ẹgbẹ́ tí ó lẹ́nu fún àkàrà nígbà lẹ́gbẹ́ bọ́nà wọn bá ti sàwọn lẹ́tà tó ti kọ́ ọlára yìí bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bọ́ọ̀tún sàwọn lẹ́tà ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé nítorí pé ọlọ́wọ́ bá jẹ́ kó lánàá tọ́ ọláì torí ẹ̀ lẹ́tẹ̀ẹ́ yíká rọ́ọ̀bù ká ọlọ́wọ́ ọba yóò sà ọ́ lẹ́sà wáyọ àìlúkà ọlọ́wọ́ ọba rẹ̀ ó bìmọ́ níta àwílẹ̀ àhàdíìsì ìpòlùbílà lọ́nà àwọn ọ̀sán ayé ọlọ́wọ́ bìmọ́ nípa yọ àìlúkà ọlọ́wọ́ bìmọ́ nípa ẹgbẹ́ jẹ̀bọ̀rí bá tààrílẹ̀ àhàrí olúwẹ́wẹ́ ẹ̀nà ààbùmọ̀ díẹ̀ ṣàlàyé àhàrí ìtùsọ níbi àwọn ọ̀rọ̀ tí wọ́n bá gbé wá ń bọ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́jú ẹ̀ pẹ̀lú àìkìká pẹ̀lú ìlú tí bá ń bẹ tó lọ́wọ́ fún ọdún láti ìwọ́n náà lè máa yanjú ẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ní wọ̀lù tí mo ní mọ́tàwù àlẹ́ ẹ̀bẹ́ náà ọ̀rọ̀ ẹlẹ́gẹ̀dì àhàdìsẹ́sùn àlá ó lè máa ṣàlàyé àlá wọ̀lù tí mo ní mọ́tàwù àlẹ́ ìta ọ̀rọ̀ àlá àlìyà fún gbogbo àwọn tí ló bá tari yàkùkù náà gbogbo wa pátá yányá ló fi pé lẹ́kùn láwọn náà kàmá àtàmà àlá àbàwẹ́ gẹ́gẹ́ bó ti gbé ìdẹ̀kùn lórí àwọn òbí rẹ̀ méjèèjì ní kọ́bìnì síwájú kí wọ́n kápítò yóò tó tó ó ti pé fún ìrọ̀lẹ́ ó ti pé fún ìsà ìrìnàlọ́ àlímọ́nù àkíyè dájúdájú ọlọ́run ọba rẹ̀ ọba tó mọ gbogbo nǹkan ni àkíyè ọba tí ti jẹ́ pé ní máa ń pẹ́ tó gbogbo nǹkan pátá yẹ́yẹ́ ní máa ń ṣe pẹ̀lú ìtumà àbí máa ń lórí gbogbo nǹkan òun àwọn náà áyà yìí tó wà wájú ìní fẹ́ wọn. ọ̀rọ̀ tí ó wà yìí ta lọ sọ ó náà ni àkúkù náà fi sọ ọ̀rọ̀ tó wà yìí ọ̀rọ̀ tó wà ní tó wà náà fi sọ àwọn àfáà wa wọ́n ní kí ló dé sí tó fi fẹ́ sàrà ìgbẹ́ òun ti mọ tí ó kẹlẹ̀ sí ọjọ́ wájú ọjọ́ tó kọjọ́ ìjẹlẹ̀ sí ọjọ́ wájú ní àbálá àlàfẹ́ wá sí ọjọ́ kan àákàn wo ni pé ìkan báyìí lọ́jọ́ tó wá túmọ̀ láyé pé a òní nǹkan tó dá báyìí òní nǹkan tó rí báyìí tó jọ wájú ìdílé ẹ̀sọ́ ilé mọ ọmọjọ́ wájú ara wọn ọjọ́ tó mọjọ́ wájú wọn ọmọ ìjọ àwọn àlẹ́bí ọlọ́run alábà wọn ti nǹkan lọ́mọ wọn ìjọba bẹ̀ fi màwọn wọn mọ̀ èyí ọba fi màwọn wọn mọ̀ ìyẹn ni pé nǹkan tó wà nínú pé àtàwà súnù àtàwà súnù òun náà ni kéèyàn ohun nǹkan kò sí lálàyé àti bí ọmọ ẹ̀ ti bí Yusuf bàbọ́ta àwọn wọ́ṣẹ̀ ọmọ ẹ̀ sọ àpótí wọ́ṣẹ̀ ẹ̀ ó ti rí àwọn wọ́n náà bá ń mú yẹn ẹwọ́n àwọn ọmọdé tí ó gbọ́gbọ́ ìgbà bá ọmọ ilé yìí àbá àgbà ní ọmọ ẹgbẹ́ torí pé ọlọ́wọ́ bá gbé sí ẹ̀kọ́ yìí rọ̀ lọ́rùn pọ̀ á ẹ̀wọ̀n bí bí ṣe ìtọ́wọ́ súnmù pé yóò fojú wo nǹkan sàkùn pé bí ó ti rí ní gbogbo nǹkan tí àmì àkókò ni wọ́n sọ yìí yìí oníṣòwò wọ́n lè fi kàn sí ọ̀rọ̀ wọn láti lè fi Yusuf lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ kẹ́ni bá sọ wájú kíkọ́ fọ́kàn rẹ̀ balẹ̀ so ọjọ́ wájú ó sì dà tó tó mẹ́ta wákàtà nígbà àwọn afáàfẹ́ pé káàpù tó wá mẹ́ níbi pé àlásán ọlá yẹn àtẹ́gbà bẹ́ẹ̀ lèjìdẹ̀ bí ìkà yóò fún sọ ọ̀lẹ́ta rọ̀ búkà ọ̀rọ̀ ọba rẹ̀ sọ ọ̀lẹ́ta àwọn mẹ́lẹ̀ lọ pé nítorí ló máa túnmọ̀ sí káàbà àwọn túnmọ̀ sí nítorí àwọn túnmọ̀ sí tààdì ẹ̀rọ tó máa bí dáa ìgbọ́gbà àjò káwọn tó máa gbé kàmọ́ bàrákà aláìjẹ̀rọ̀ yìí mọ̀ nítorí máa lè gbé sí ní o nítorí pé wọ́n lo fún àmẹ́bí ìbọ̀rọ̀ ní màláyé ìbáríkà olódájú tó bí wọ́n bá ti ní tẹ̀sí yìí ló jẹ́ pé àlùbáríkà àmẹ́bí ìbọ̀rọ̀ yìí yóò wá jẹ́ lákẹ́ mú sábàbù yóò jù sábàbù lọ yóò mẹ́jù tàbí kí lọ́nu àti gẹ́gẹ́ bí káwájẹ́ gẹ́gẹ́ bí ẹkù nítorí pé wọ́n ni bẹ́ẹ̀ náà ni pé wàkúnlẹ̀ amúhùnmáà kà máa sọ nítorí pé wọ́n sọ àwọn méjèèjì tọ́jú ìrìn kékeré pẹ́pẹ́ bí kékeré ó sáwà tó kéré káṣe sọ èrè alóhùnmọ́ aláǹtọ́ ọlọ́run bá gbọ́dọ̀ ju ìtọ́jú wọn lọ sọ́dọ̀ tàwa bẹ́ẹ̀ àgbẹ̀bẹ̀ wípé àdìsílẹ̀ fi ní ìta ní káàkù gbára ní ẹ̀kẹ́ta nítorí alátọ́ ọlá yẹn mo rí wípé yẹjí bẹ́ẹ̀ni dára ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ yóò sà ọ́ yẹ̀ṣẹ̀bí karọ́ bùnà ọlọ́run bá rẹ̀ yóò ti kí yọ yọ sọ àwọn ìjọ bẹ́ẹ̀ pé yóò fi ọlá ìjọ lọ torí pé kẹ́mọ́sí ìtìbá lóòótọ́ ọlọ́run rẹ̀ bí ọlọ́run bá rẹ̀ nínú àwọn ìjìdára kẹ́mọ́sí ìtọ́fà ọlọ́run rẹ̀ bí ọlọ́run وورثنا الكتاب ولن أعمدوا فيها سوى الذين استحينا من إبراهيم أمجد فيها gbogbo àwọn àfá àjúmọ̀ ìbílẹ̀ ìsọ̀fáìnà àwọn náà túnjù kéèyàn jẹ́ ní eré ọlọ́run túnjù ẹ̀rẹ́ ni so kẹ́mọ̀ sí ìsìnfà ọlọ́run máa rẹ̀ lọ́rọ̀ ìsìnfà ìpínlẹ̀ tó bọ́yọ̀ pé ọwọ́ akọ́rẹ̀ jẹ́ ìgbàlótúmọ̀ ìgbìmọ̀ rẹ̀ lọ́pẹ́ ìgbọ́ kan pé ọlọ́run ọba lè jìtẹ̀ yìí ìka yóò sọ ní pé yọ nínú àwọn ẹ̀mí ẹ̀nà ọlọ́run ọba ó sì fi mọ́ ọ́ mo wò bẹ́ẹ̀ pé ọlọ́run ọba máa fi mọ̀ ẹ́ níta àwílé àhàdì àwọn àfá àwọn àwọn àkókè pẹ̀lẹ́gbẹ́ àdíyìí jámọ̀ èyí tí lọ àhàdì àwọn kan lọ sí ti pé ọlọ́run fi mọ̀ ọ́ sí túbọ̀ àná wípé ọlọ́run ọba ó fi mọ̀ ọ́ sínú tútú àwọn kan jọ síbẹ̀ lórí pé kí wọ́n wò wípé àìmọ́yé àlá òun náà ní Yusuf túmọ̀ ọjọ́ wájú yẹn sára sọ pé àdébìyà fún ti mọ ọjọ́ wájú rẹ̀ pé yóò máa túmọ̀ àdà àwọn ọ̀rọ̀ bí a bá jẹ́ ní eré náà tí a bá gbé àwọn ọ̀rọ̀ wá sọ́dọ̀ rẹ̀ tàbí ilẹ̀ àhàdì ó máa ṣàlàyé fún wọn bọ́rọ̀ rẹ̀ ti jẹ́ tó ẹni eré ni wọ́n máa darí àwọn ẹni gírí ọ̀rọ̀ yóò báyìí lórí ọ̀rọ̀ yóò báyìí lórí ọ̀rọ̀ yóò báyìí lórí òbí ìgbẹ́gbẹ́ báyìí ló tún máa àhàdìsì náà tó bẹ̀ kí ọ̀dọ́ ìtúnà àdìsì jẹ́ àlàyé ọ̀pẹ̀ tó jẹ́ àdìsì jẹ́ Ilé-ìgbé lọ́wọ́ àti ìlú ìgbé lọ́dẹ̀, ó máa pẹ́. Láàrẹ́ ní kẹ́lá bẹ́ẹ̀ lọ sí túpọ̀ rẹ̀ wà láti ṣe lè lágbára òjúkú. Àbíká fi ilẹ̀ lẹ́ẹ̀ lórí pé kí ni ọ̀rọ̀ àwọn ìjọ bá ń gbé wá ní ọ̀rọ̀. Kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ máa lè máa yànjú ẹ̀. Kátókò mẹ́rin, a kà sọ lórí pé tàwí kẹ́mọ̀kan kẹ́mọ̀ fi tàwí. Tàwí ọjẹ́ gbóòrùn kan tó jẹ́ ipé ó tó ti lọ́dọ̀ àwọn àfán àmà ìyàjú ẹ̀rẹ̀ ní àlàyé kékeré tí ó sì tóbi lọ́jọ́ orí ayà àtàrí ìpàlà ìyẹn sáfà ní ọ̀rọ̀mù àti máa ń sára ìjọba tóbi tààrí àwọn tí wọ́n ti tẹ̀sí lẹ́yìn tí wọ́n ti tẹ̀sí rẹ̀ tààrí ìjọba àlẹ́ àkíkọ́sí

náà ó ní wọ́n máa retí kankan ju kiri o bí kiri yẹn ti rí tẹ́lẹ̀ onárètí ó ti mọ̀ yẹn wàyà ó máa ya ti ta ìlú mú níjọ́ tí bí kiri yẹn ti jẹ́ ó ti rí jẹ́lẹ́ bá tẹ́lẹ̀ yàkúnlé ilẹ̀ ní nànà súnmù lèkọ́ bí àwọn tó ti gbàgbé pé á ah, wọ́n tẹ́tọ́ pé kiri yóò tẹ́lẹ̀ nítorí ìdàkẹ́ àmà tó bá ti tẹ́lẹ̀ rán wọ́n àgbọ́nà pé ààkọ̀lù ah, jẹ́ ọkọ̀ inú súnmọ̀ rọ́bì náà rẹ̀ ìdáwọn àmì ọlọ́sọ máa bẹ́ẹ̀ rí àti ikọ̀ ìdíje ẹlẹ́gbẹ́gbẹ́ kò sí dáàmú kẹkàn ìdàmú òsì nínú ayàtà ló tún ìmọ̀ràn sọ ilé wàmáyà alákùnkà níyàwó ilẹ̀ ọgbọ́n kò fẹ́ni tó mẹ́ta wílà òtàwẹ́ fún ọmọ ẹ̀dá pé ìlọ̀ngáwẹ́ tó níbi ìlọ̀ngá tàbí tó àrọ́ sí fún náà fi náà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wá ìsìn àyà ó níbi pé kò fẹ́ni tó máa ibi ẹ̀gẹ̀gẹ̀ bó ti rí ìfàtò ọlọ́run sọ bẹ́ẹ̀ ìròyìn àwọn àgbẹ̀mẹ̀ iná náà fi náà Ìjọba kẹfì ìbáni àmọ́ ọmọ kẹfì, àmọ́ ọmọ ọmọ nìkan, ìgbẹ̀jáde àwọn tó ń pè ìyá ti kọwọ́, kẹfì ìjọba tó ń pè lọ́wọ́, ṣùgbọ́n gbogbo ọwọ́ ọ̀kẹ́kọ́ lórí mọ̀. Tọ́wọ̀ bá ní gagarí tó máa sọpọ̀ lọ́wọ́ òṣìṣẹ́ lọ́wọ́, ọlọ́mọ̀ ọlọ́mọ̀ lọ́wọ́. Ṣùgbọ́n òyìn kí ní ẹ̀rí òyìn àti ikọ́ rẹ̀ gẹ̀gẹ̀rí. Ó lọ́rọ̀ lórí ṣùgbọ́n bá ní ọwọ́ òjítọ́ tẹ̀síìrì tọ́gbà pé tẹ̀síìrì ló bá fẹ́ túnmọ̀ rẹ̀ olórí pàrọ̀ tí kú náà fìlẹ̀ ẹni ìyẹn ní pé tẹ̀síìrì tó wá lágbára dáadáa àwọn tó bá jẹ́ àwọn tó bá ní mímọ̀ dáadáa wọ́n mọ̀ fún màá ní ọlọ́mọ àwọn tó mímọ̀ dáadáa wọ́n ti fi ní wọn mọ̀ lọ́jọ́ àkíkọ̀ bá ní pè Ìjọba méjì oníṣòrí, kò yàtọ̀ sí rárá. Tàbí ìdáwọn yẹn kan wá gbé jáde lé ní ọ̀rẹ́ ni àwọn ọmọdé àfihàn, àwọn wá ń sọ wípé a máa túmọ̀ yájú sí ikú A máa túmọ̀ yájú sí ikú a máa túmọ̀ rẹ̀ àwọn afáwọn ara o. Má ti mọ ọwọ́ sí agbára olóòtọ́ ilẹ̀ Yorùbá mọ́ lọ́wọ́ yín. Ìjọbọ́wọ̀ ìrẹ́gbẹ́ lórí tó sọ pé ó sọ aláǹfààní kan àbúkà burúkẹ́ kan. Àwọn ìyẹn làwọn á lọ ọwọ́ yẹn yóò máa túmọ̀ wípé kìí sọwọ́ dájá lọ́sùnmọ́ra jẹ́ ìjọba ní ẹgbẹ́ túmọ̀ ìgbọ́wọ́ lọ́sùnmọ̀ sí ara tàwí yẹn làwọn àlọ́ mẹ́rẹ́ àwọn àti tàwí yẹn ní màjúù pé màjúù tó bá jẹ́ ẹnìkan ní ìjọba pé mo rí o ìdáwọ̀kọ́ túnmọ̀ rẹ̀ sí ní pé ọwọ́ ní ọwọ́ rẹ̀ báyìí ìbádọ́gbá tó rí kọ̀ rí ìdàmọ́ ọwà ní ìtẹ̀lẹ̀ àpẹẹrẹ lọ́sọ̀ túnmọ̀ rẹ̀ sí nǹkan mìí tó ìyẹn wá da wàhálà àrùn lọ́dọ̀ àwọn èèyàn tó ṣáyé lónìí ló fi jẹ́ pé àwọn àwọn túnmọ̀ ẹ̀gbọ́dọ̀ túnmọ̀ ẹ̀rọ ọwọ́ ọlọ́run bá ń bẹ ọwọ́ wọn pàápàá

ọlọ́mọ bá sọ rí pé mo ti ń káàrẹ ìwọ ẹni mi ọ̀wá sí àti ti kúrú sí mo ń káàrẹ ìwọ ẹni mi ọ̀wá sí ló ti wà lábáwọn kan lórí ayé mi sí tó bí kò yé wọn ẹgbẹ́ wọn sọ ìgbé ìwọ náà bá mi ò fi káàrẹ ìwọ ah, àti ọ ọ̀dọ́ ọ̀mà wípé ẹni tí kò ní ṣẹ̀dá rẹ̀ ó ní láì káàrẹ òsì lọ́kì ìtumọ̀ wà tó wà sàlàyé ẹ̀ láti fi bí ẹ̀ múlẹ̀ kí ìtumọ̀ bá ti wá ó ti fẹ́. tòun tí ó bá ti wá sí ìtumọ̀ ìtumọ̀ bá ti wá tẹ́lẹ̀ kíkẹ́ o tó fi ìdí nǹkan múlẹ̀ kò sí wàhálà. so ayé àkùrá lọ bẹ́ẹ̀ náà sùn lọ àwọn ẹni sí ìyàwó àwọn èèyàn yẹn náà sùn lọ ìtumọ̀ tó tún ẹ̀sìn ni pé

Bàbá káàdà ó bùkà nà ìjà ọlọ́mọdé ìjẹ́ tí máa gbàgbé nǹkan. Lórí ààrẹ tí máa gbàgbé nǹkan kàtà ìjọ sọ́lọ́run. Ẹ̀rí dáàmù wá yẹn. Kìtàbí láyé tí ló rọ́pí. Wọ́n láyé àìsàn. Wọ́n bá bí ẹni tí tẹ́gì ilé ẹja mi nà. Lórí ààrẹ ìgbàgbé ilẹ̀ àwọn ti fi ní o ààrẹ ìrìnàrọ̀. Ó ti dùn lórí tààwínù àwọn tí wọ́n ti àti kọ́tù. Tààwínù àwọn tí wọ́n ti gbé lọ ẹ̀sìn tààrílù tí àwọn fún agbẹ́gbẹ́ òun náà ní wípé ká máa gbàgbé ìkan tó wà mọ̀ jù ká lọ fún jẹ́gbẹ́ orí èdè túmọ̀ lábẹ́ tòótọ́ ṣùgbọ́n àwa fún ní túmọ̀ sí ìtọ́lọ́wà rọ́ sí ìjọ gbé nínú ọ̀túnmọ̀ lẹ́nu mọ̀tìmọ̀ ìlú àwà nínú màmúdù ìtọ́wà rọ́ sí ìrìn àwà mẹ́rin wa á fi gbígbé láti ọ̀fẹ́ ìtumọ̀ yìí ká kì máa nì lábàá sí lẹ́yìn àgbọ̀dọ̀ yọ̀rọ̀ fún ìjọba àìlá ẹ̀lú gbẹ́gbẹ́ tí bá wá ń ṣe àwọn tààrùn yìí tàwílù tí ó jẹ́ wípé àwọn àpáàtò ṣáájú wọ́n ṣe mistéèkì bẹ́ẹ̀ àwọn àpáà lálálálá wọn máa ṣe mistéèkì bẹ́ẹ̀ tí wọ́n máa ń dà padà sọ́dọ̀ kọ́dọ̀ àbúrò àwọn àpáà dà àwọn tó ti ní àwọn àpáà lálá gbogbo wọn wọ́n àpáà lálálálá wọ́n lè fi kẹ́kẹ́ bẹ́ẹ̀ àfọ́lọ́gbẹ́ ara ìtumọ̀ tó dá ẹgbẹ́ káfíìn tẹ́lá rẹ̀ máa ń dọ̀gbọ̀n pé ní ìjọ àpáà sọ

sọ ọlọ́run bá dá ojú méjì pọ̀ wọn ni alẹ́ àti fátímọ̀ ìlú alẹ́ àti fátímọ̀ ìlú méjì ìlú ẹ̀sẹ̀jọ pàdé ara wọn yọ́pẹ́ bí nínú wọn lúrú owó wọn mọ̀já wọn lúrú àti mọ̀já mi àsáyà àti ṣe ìrìnàjá ti tó wọ́n ní ètò ẹ̀yìn tí wọ́n tàbí tàbí ìdí òkà láti wáyé fọ́rẹ̀ mọ́ akálẹ́gbà àǹfààní nínú ọkùnrin ọ̀rọ̀ tàwílì tó wáyọ̀ alìmọ́ká ní ọlọ́run ọba yọ àrùn mímúká yọ máa fi mọ́ pé ń tàwílì kó máa ṣàlàyé tuntun ọ̀sẹ̀ sílẹ̀ náà àti kọ́sílẹ̀ àti ìtẹ̀sílẹ̀ àhàdì kó máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ àbíkọ́ ọmọ àbí pàápàá ọ̀rọ̀ bá ti rí onílẹ̀jọ́ ẹ̀ṣù náà ويتم نعمته عليه ọlọ́run ọba yóò sì tún pélé ọ lórí ìdẹ̀kùn rẹ̀ ọlọ́run ọba yóò pélé ọ lórí wàhálà bẹ́ẹ̀ náà ni yóò sì pé lórí gbogbo àwọn tó wà àti bí ahàlù wọ́n wá sọ àháhùn rẹ̀ mọ́fẹ́ ní hamza lọ wá fún wájú áàpù so áàpù wájú méjì wájú áàpù so ọwọ́ àdìdì náà áàpù ìjọba ìtumọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ ní òun náà ni àwọn tó bá ń tẹ̀lé èèyàn ní so áàlà fẹ̀rẹ̀ náà àwọn tó ń tẹ̀lé fẹ̀rẹ̀ náà báwa gbé ẹbí yẹn kò sí ìtọ́kọ̀

àwọn ẹbí wọ́n jẹ́ àwọn yòókù rẹ̀ náà lánàbí wọ́n ni àrẹ́bí ọlọ́run bá ní wọ́n pẹ̀lá yà ìjọrọ ní àwọn fáwọ́ sọ́run Èyàn tẹ́ ìtìmọ́ mú lé máa kò sí ìrọ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀bá mi sọ́lá ìfẹ́ ẹni mùsùlùmí àti mọ́tò àlékún ní ìmọ̀ ṣẹ́wọ́ alákàlẹ́bí ọlọ́run alákàlẹ́bí ọlọ́run láti ọdí lọ bẹ́ ìdánilẹ́ ọlọ́run ó ti máa lè ìjẹ̀bùtọ́ ọlọ́run àti fún yàn ìjẹ̀bùtọ́ ọlọ́run àti fún yàn ọ̀lọ́run sọ bí i sọ̀kọ̀ sọ àwọn ọmọ táwọn nìkan náà rọ̀ bá ó ní ìpè gbogbo fámìlì ọkọ̀ áàmì rẹ̀ ó fẹ̀ ju kọjọ́ máa rẹ̀ dàrẹ́ ti nìkan lọ. sọ̀bọ̀lé ayà yóò lè fìdí ẹ̀ múlẹ̀ ìjọba tó yẹ ìgbẹ́ kí ni o. ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀kẹ̀ rí ẹlẹ́kẹ̀kẹ̀ tí ó máa ń lò fún wọn gíga nàìjíríà ọlọ́run. àmọ́ ọ̀sọ̀rọ̀ generally gbogbo àwọn ẹ̀mí tí wọ́n lò àti ọ̀rá kọ̀ọ̀kọ́ pé mo rí àwọn ìràwọ̀ mọ́kànlá ìjọba àwọn kan sọ pé bẹ́ẹ̀ ọjà nàìjíríà ọjà nàìjíríà ọlọ́run pẹ̀lú ẹ̀rọ àmọ́yé lánà ìràwọ̀ fún àwọn kẹjọ àwọn sọ̀kọ́kọ́ tó òlúwẹ̀ wọ̀nyí tí ó lẹ́gbẹ̀kẹ́ àrẹ ìta wà aláàkàrí kàmà àtàmìnà àlẹ́ àbẹ̀wẹ̀ ìtàbí fàbílù ìbẹ̀rọ̀ ìmọ̀wẹ̀ ìta Gẹ́gẹ́ bọ́lọ́hùn ọba ti pé ìjẹ̀kùn lórí bàbá rẹ̀ méjèèjì àyẹ̀wò ọ̀fẹ́ pé ìjẹ̀bẹ́ wà tó bá níbi Ibrahim nínú fúwà ní káfíń sára wọ́n jùrú náà ọlọ́pàá fún amẹ́rẹ́ ẹ̀bùrúgbẹ́sí ẹlẹ́nà ẹ̀fún ara àjẹ̀kún ní ìdèrè tó yára àwọn àtọ́jú ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni ìsáàkínà àìmọye dára lọ́pàá tẹ́kún tó dára ní bọ́nà báyà àkúkù jẹ́ ìlàtara rẹ̀ tó tó tó kánà bí ọmọ tó kò rí ìgbẹ́ fàájẹ́jẹ́ bẹ̀rẹ̀ ọkọ̀ ìjọba ọkọ̀ ìjọba ọlọ́run pẹ̀lẹ́ òkúrẹ́ ìpàdé tán ilé òjòmá òjòmá tẹ́ àtìkáàlì ọmọ ìṣọ́mọ̀ kàmá àtàmìmọ̀ ara ẹ̀lẹ́ ẹbẹ̀rẹ̀ ìfẹ̀mí orílò ìbẹ̀rọ ní ìmọ̀wà ní ṣáàkọ̀. Gẹ́gẹ́ bọ́lọ́wọ́ wọ́n bá ti gbé so ìjọba alaala pè ní alẹ̀ abú alẹ̀ ààlà bàbá tó jẹ́jú àwọn bàbá tó wà lókè ló fẹ́ràn ní aláàbàwọ̀ ìkà alẹ̀ ààlà lẹ́yìn àbá rẹ̀ ní ìfẹ́ wà lókè òkè ní ẹ̀ wọ́n ní àwọn ọ̀dọ́ bàbá àgbà wọ́n ní bàbá àgbà àwọn tó bá wọ́n alábùlẹ̀ alára ló ti bàbá bàbá bàbá wọ́n tó wà lókè àwọn bàbá bàbá bàbá alábùtí lọ àlẹ́ alára tó bá wọ́n tó bá wọ́n ló jáde jùlẹ̀ káfẹ́ ló jáde wọ́n náà wà alábẹ́ fẹ́lẹ̀ torí pé ìfọ̀rọ̀ ìmù ìfẹ́ àti jẹ́ jáde jù fún kí ni ọ̀rọ̀ bàbá dàrẹ́ jáde ló jẹ́ fún ìfẹ́ àti jẹ́ jáde ló jẹ́ fún Yusuf ṣùgbọ́n jákùtù yẹn hajji orí ìrọ̀lẹ́ ìgbẹ́ lọ́lẹ́lẹ́ tó kẹ̀kẹ́ ló bàbá tó wọ́n fẹ́ máa pé sípà kẹ́kù wà lẹ́yìn fẹ́ dé òòrì àlàyé ọmọ ìgbẹ́ lọ ọwọ́ afẹ́dá wa ń sókè báyìí kàmá afẹ́ máa ha Àlọ́wọ́ àbọ̀bọ̀ ìgbàmí ọrùn ọ̀rìnlò ìdẹ̀rọ̀rí mẹ́wàá yìí ṣáàpọ̀. Gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti pé ìdẹ̀kùn rẹ̀ lórí àwọn bàbá rẹ̀ méjèèjì tí wọ́n jẹ́ pé òkè ní àwọn bàbá yẹn wá lórí bàbá rẹ̀ méjèèjì tó sọ̀rọ̀ sọ tí bàbá yẹn wá jẹ́ yẹn wá jẹ́ áfíríkà wọ́n fẹ́ sàlàyé àwọn ọ̀rọ̀ yìí ká wọ́n lè balẹ̀ sọ wọ́n fi ní kọ́pù làwọn láàrin sọ wọ́n ti fi jẹ́ àwọn ní nìkan lẹ́nu pa pàṣẹ ẹ̀wọ́n tẹ̀lé gbogbo àwọn wọ́n ti fi ní àwọn sọ̀rọ̀ bàbá wáyé ìbẹ̀rọ ìgbìmọ̀ wọ́n rí ìfẹ́ ara àmá méjì ìdìbò gbàlérò owó láàrin ìbẹ̀rọ ìní àti kí lọ àti ọwá ní kí lọ Inna rabbaka alimun hakim ọwá ní ṣùgbọ́n ìnà rabbaka ọlọ́run ọba rẹ̀ ọjọ́ ẹgbẹ́ ìjọ àwọn ọlọ́mọ gbogbo nǹkan pátá ẹ̀yà ìdé ìwò rẹ̀ pẹ̀lú ìdé ìwò nígbẹ́ píṣọ̀ rẹ̀ bright ní ọmọ ilẹ̀ ẹgbẹ́ píṣọ̀ rẹ̀ bright nígbà mú sí ìwọ́ ah pàdé òjò mọ́ ọmọ yìí ọ̀rọ̀gbọ́n ah! ẹgbẹ́ ó máa ní ìkàlọ́gbọ́ àtẹ́jọ́ wọn ẹgbẹ́ ìrìnlẹ̀ Ọlọ́run ọba rẹ̀ àní olóògbà gbogbo nǹkan ó ti mọ̀ ẹ̀kọ́ tó kẹ́lá àdúgbò nǹkan. Ó ti mọ̀ kọ́kẹ́lá àdúgbò nǹkan. Àìbẹ́ ọmọ tó tàbí gbogbo wáyé lọ, tó láwọn jẹ́ orí gẹ̀gẹ̀ mú láyé, wọ́n orí gẹ̀gẹ̀ mú mẹ́, wọ́n tàbí àwọn láàkáì, wọ́n bí wọn dáadáa gbogbo gẹ́rẹ́ ní. Ìtọ́lọ́dẹ̀ fún ọlọ́run náà, wọ́n kọ̀ wọ́n ní ayé lásán wọ́n dẹ̀ fún ọgbọ̀n ẹgbẹ́ wọn ní lọ́nà ọ̀hún àmẹ́yà wọn ẹgbẹ́ wọn ní làákà ìjẹ́ tó wà nípò lọ́tọ́ ẹgbẹ́ ọlọ́jọ́ gà wọ́n ní làákà ìjẹ́ wọn ní jíjí ẹ̀rọ tí ò ní gbẹ́ kẹ́kẹ́ ọlọ́rẹ̀ ní ẹni Ọlọ́run ọba rẹ̀ àní ọlọ́mà gbogbo ń gẹ́ pátá rẹ̀ àkíìmọ̀ orí dájọ́ lórí gbogbo ẹ̀. بالإكمة في الله قلوا أولا الإكمة ما يدلوا أولا في الله وما يدلوا أولا جدائكم في الذين جماعة قلنا لدي أولا من دعوا الوجهية ولا الإكمة ولا الأبناء ولا الأولية ولا الرجل أولية ثم يلي أجل Ẹni bí ọjọ́ ìgbà fi ń sọ fún èyí ti pé ń sọ pé ọgbọ́lọ́ ìgbà. So ọgbọ́lọ́ ìgbà yìí ọ̀gbọ́n ni wọ́n sọ fún mi lẹ́yìn tó ti parí ẹ̀gbẹ́ wọn ló ti rí ra àwọn ẹni wọ́n dẹ̀ lọ rí pé ṣùgbọ́n láti ti bí tó wà wájú mọ́lẹ̀ kẹ̀kẹ́ pẹ̀lú bí mo sọ fún ọ̀yìn ìjọ ọmọ ìjọ ọlọ́run bá ní ọlọ́run gbogbo náà ọlọ́run ẹ̀sìn máa ń tú òbí ìgbèrú bẹ́ẹ̀ ìgbàmẹ́ ìjáde bí ọlọ́run wọ́n ìjáde bí ọlọ́run òbí bẹ́ẹ̀ kan kọ́ wá kí mi tó ti ìsìnkúnmọ̀ ní pé ó wà dọ́ àti ní ẹ̀fì bóòkìtì ayé ẹ̀yọ́ pẹ̀sí ayé ẹ̀rọ lápẹ́sí tọ́nà bá ní máa jẹ́ ní ẹ́ sọ́lọ́tọ̀rọ̀ àfẹ́ ayà yìí ọ̀nà sọfí ìṣúná ayà yìí àti ní àǹfààní bá a fẹ́ ọ̀tọ̀tún nínú ayà tí àtúnpàtà yìí sọ̀rọ̀ àwọn sọ fún wa tàbátẹ̀ sí káyà mọ́ wáyé ààrùn pẹ̀lú nǹkan tí Ibrahim sọ ìlú ni lẹ́gbẹ́ ọtọ́ ọtọ́nà ìgbé àrúyá alámàtúwà tó rúyá mẹ́fà ti sọ́gbà ní àwọn àrígbẹ́ ọlọ́gbẹ́ gbogbo ní Ibrahim sọ ìlú bó ti wọ́yì àwọn náà bó ti wọ́yì àrígbẹ́ tí ni ọlọ́pàá àtẹ́lọ́sẹ̀lẹ̀ ní Yusuf bẹ́ẹ̀ nítọ́sọ lẹ́yìn àlà tó láyìn àwọn tó ti sọ ẹ̀yà ọlọ́gbẹ́ kí ni ọlọ́gbẹ́ kó rí bẹ́ẹ̀ ara gbígbàdúrà wọn lọ́wọ́ kọ́ kì wá sí nípa wá jáde pé ah ọ̀rọ̀mọ̀ ẹ̀ta kékeré lè ní kí sọ èmi ti sọ pé tó bá yìí ó bẹ̀ ara ẹ̀ ọlọ́nkọ̀ ọlọ́bẹ̀rẹ̀ ọkọ̀ ọlọ́bẹ̀rẹ̀ tó lẹ́yìn agbára ààrùn bẹ́ẹ̀ jẹ́ kò sí ìjọba burú ká máa ojú òye sí nǹkan ká dẹ̀ máa sọ̀rọ̀ lórí kàtà bá ń fojú òye sí ìjọba burú káwọn ọkọ̀lú òye sí nǹkan pé á ọmọ yìí ọmọ ìdí ní ìmọ̀ ogun ọjọ́ wájú dáadáa fún ẹwọ́n lè fi ìjọba ìmúra sí gẹ́gẹ́ bá ti yíyá fún ìmọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ so àgbẹ̀ àkókò àrínú ara ìgbà ọ̀pọ̀lọpọ̀ orí sí àkókò tó jẹ́ ìpé ó wá fún ẹ̀jì ó wá fún ra ó wá fún nínú Yusuf ọmọ olúwa gbogbo àwọn ọmọ tó kú náà kò yọ wọlé mo jágọ pé ìwọ àti kí ní owó àlá àríyà ẹjọ́ kan tó kú náà àtàtó tún bọ̀ ẹ̀yà ọmọdọ́mọ ẹgbẹ́ lórí ayé lónìí àwọn akẹ́lẹ́ òní pé ẹwẹ̀ kí ní ẹjẹ ní alájẹ ọmọ bá ń bọ̀ lẹ́yìn òun náà fẹ́ tẹ̀lé sí ayé àwọn

Ọkọ̀ ọlọ́run méjì, ìròyìn ọlọ́run méjì, àlẹ́kẹ́ inú wálẹ̀ ìkùnà ọlọ́run ọba àti ìwà ìkókò àwọn àgbà ìkókò ọlọ́run ọba lọ́ba tó jẹ́ pé wọ́n máa gbogbo nǹkan pátá ní ilé ìwọ̀n gbogbo òkè kí ni ó wọ́n ọmọ kankan òun kàwé ní ìyàwó súnmù lásán fún ọmọ gẹ́gẹ́ tó ọlọ́run bá tẹ̀lé ọmọ gẹ́gẹ́ mọ̀ yìí ìwà gẹ́gẹ́ wọn ti ń sàbọ̀ àti yóò gbàgbé fún ti dá ọ̀rọ̀ di àwáṣìlè náà kí bẹ́ẹ̀ mẹ́rin ọjọ́ ti lọ àwọn ọmọ ìgbẹ́rẹ̀ àwọn ọ̀rọ̀ Thank you. Ọlọ́pàá yóò fi yóò wà ìdí àti sọ́rọ̀. Àtàbà yára ilé ni, ayàtọ̀kẹ́ ilé ti fi yá wà sọ̀rọ̀ lórí ọlọ́pàá pa aláṣẹ lọ. Ìgbà mọ́tò ìgbésẹ̀ aláṣẹ ìfọ́nà tó wọ́n lọ́pàá. Kẹ̀sí máa ń gbé. Ìbẹ̀rẹ̀ ni àwọn obìnrin náà ẹbá níbi èrè inú àwọn obìnrin tí wọ́n kọ́nà jẹ́ tọ̀wọ́tọ́bá níbi èrè ìgbèrè náà lọ lókè nígbàrá lápòtọ́ Kí alákùnmọ́kẹ́lẹ́ àwọn ọ̀tọ́ àwọn olùkọ́wà sí ọ̀nà lójú múnà náà kálámọ́jọ́ tó ń lọ kálá tí wọ́n ti ń wúlò fún wọn lé ayé wọ́n bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ìbéèrè ti ní sí méjì tàbí mẹ́ta aláwọ̀kọ́ ó ní ní ìbéèrè tọ́lọ́mọ akẹ́kọ̀ọ́ dín náà ní àtọ́mọ̀kọ́nà aláwọ̀kọ́ náà ni káàpù tó wà níbi kàmá nígbàdé tún káàpù aláwọ̀kọ́ fún wa níbi tàbí àríkà káàpù tó wà níbi kàmá yìí náà tí máa náà níbi yẹn ní òun náà ni ìgbé aláwọ̀kọ́ ìbílẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ní níbi kọ́búlù kọ́búlù tí nínú àwọn tó jẹ́ jihadu sita ni ó wà ní àti pé kí lọ́pàá tó fẹ̀dẹ̀ ìgbà tó mẹ́rin gan. Ìyáwó àbẹ̀bẹ̀rẹ̀ wa ní sókí àwọn ọ̀kọ́ láti túmọ̀ tó kiri ní ká máa dà lórí ìkàwọ́. Ìgbà míì mo lè túmọ̀ rẹ̀ nínú bá tí wọ́n sọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bí. Ṣùgbọ́n tó dáa jùlọ ẹ̀ náà ní pé nítorí tàbí ìrìnà àjò nítorí pé wọ́n ló ṣe ìbẹ̀rẹ̀ fún ẹgbẹ́ mi máa ọlọ́run fi bẹ̀sùn ìlẹ̀ ọlọ́run tó ní fún ló ṣe bẹ̀sùn fún ó máa dá abẹ́ tó ní pé láwọn abẹ́ bí ó ti bẹ̀rẹ̀ fún nígbà pé ìbẹ̀kùn kó ní ju ara wọn lọ ọ̀nà àmì ìjọra wọn ẹlẹ́gbẹ̀ẹ́jì ilé ọ̀dọ̀ àwọn àfáà wa tí wọ́n to make coming to one minute ọ̀nà tí wọ́n máa ń gbà sálà ní ẹ̀sùn wa ìgbà tí wọ́n ti wà wáyé ó lè jẹ́ ní kọ́bùnì tí ó lè sí ìkàkàn jù ní kọ́bùnì lọ ó lè lè jẹ́ tẹ̀lúrì léwu kọ́bùnì léwu ó lè lè jẹ́ léwu kọ́bùnì tí ìkàkọ́ wà wà lẹ́yìn léwu kọ́bùnì rò yá kàkọ́ síwájú àyàtọ̀ ọ̀láì ọlọ́run tó fún wọn nínú kọ́bílẹ̀ àádọ́ ní pàtàkì ẹgbẹ́ méjì láàrin sọ̀rọ̀ àbúkọ́já ibẹ́ ẹlẹ́kẹrin bí lọ lé kọ́bílù ẹ̀rẹ̀ ìṣòro wáyé so ọ̀nà tí a lè gbà ló lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn àpá àwọn àti kọ́bílù àti kọ́bílù àti kọ́bílù àti mọ́ọ̀lù máa yàrá rẹ̀ yàrá kejì ṣùgbọ́n kan túnmọ̀ sí wípé wọ́n ti pa mọ̀dọ́ọ̀fì lé ẹ̀yìn rẹ̀ jẹ́ wọ́n ti gba wọ́n ti pàṣẹ lọ mọ̀dọ́ọ̀fì lé ẹ̀yìn rẹ̀ ìwọ́n máa jẹ́ mọ̀ sí alágbómìn èyí tó máa jẹ́ ní kọ́kúnì òwò ọ̀dà bí ìbàdànjẹ́ pé mọ̀dọ́ọ̀fì lẹ́yìn tí káwà rẹ́kọ́ ló máa kílẹ̀ jù òun ẹ̀fọ́ wà ní èyí tí wájú lásán pẹ̀lú ìrìn ẹ̀rọ ajá bí ní kọ́dínù ọmọ ọgbẹ́ kó o ṣe tẹ̀kì nílùú ẹni mò dọ́ọ̀kì ilé ìjọba mú wọn ẹgbẹ́ bí àwọn afá wọn ṣùgbọ́n mo kí aláṣọ wà nínú kọ́dínù ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nípa àwọn ṣọ́ọ̀ṣì àmàlà fún wọn bí wọ́n lè ṣe pẹ̀lú ìgbà bíi ìgbà bíi náà oúnjìká lára fún ọmọ ìgbẹ̀rẹ̀ tí ó máa jẹ́ bí ìjìká nǹkan ọ̀fẹ́lẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo lè sọ́bẹ̀ ní wọ́n àbà pẹ̀lú pé nǹkan tí wọ́n jẹ́ wọ́n jẹ́ nítòsọ àwọn ọmọ ìlú olóògbé ìjẹ́ ẹgbẹ́ sẹ́lẹ̀ àwọn ọmọ wa ni wọ́n mọ̀ wọ́n Nǹkan tí àwọn ìsọ níbẹ̀ ni mo ti lè lè mọ̀ òní pèsè àbájẹ́ lọ pé kó o sílẹ̀ kò má ṣe ọ̀dá. Màdé àbájẹ́ ni ìdí ìrìnkó jẹ́ pé pé kí ni ọ̀rọ̀ ìrìn ọ̀dì táìdì tó afẹ́sọ pé kọ́ máa ta ilé ẹ̀kọ́ ti mọ̀kí ní ẹ̀ta yọ́kàn máa fọwọ́ tẹ̀ báyìí láàfin kó kàlẹ̀ ṣé kí àtẹ̀lẹ́ṣẹ́ rẹ̀ lọ́kàn ní wọ́n rọ̀rọ̀ lọ́wọ́ta wọ́n rọ̀ báyìí pé wọ́n á rọ̀ pé wọ́n ti ń dàgbà àwọn ìgbàkà máa kọ́ pé mo ti ń kárì tó fi ní lábúrẹ́ ìgbà lónìí tó kò sí ìgbàkí òkòrò rẹ̀ ṣé èdè bá ìwọ́n tẹ́ bá ti sílẹ̀ ẹ̀sùn pọ̀tà fún àwọn ọmọ ìgbàgbọ́ torí pé kí ni àwọn kan pé wọ́n ti sọ àwọn nǹkan tí ò jẹ́ òdòdó wọn ti sọ fún wọn torí kí wọ́n wá àwọn kan wọn àwọn kan ní gidi nínú lórí àwọn oníṣẹ́ àtúrò fún àwọn ọmọ àwọn kan wọn. Thank nípa orí ilé àlàáfíà àgbàdúrà orí ilé ọ̀rọ̀ ní ìlú non bá wà lójú rẹ̀ nílùú kan àwọn ọmọ ọgbẹ́ ìpínlẹ̀ náà wọlé wọ́n ẹ̀gbẹ́ bí ẹtúmọ̀ lúgà ìdílábáwá nìyẹn láti máa awọ́là máa yà olóòrù ìlú ẹ̀yí àìsàn ìtọ́rọ̀ ìfẹ́ nínú lọ náà non sáà ìtọ́rọ̀ ìfẹ́ nínú lọ ẹgbẹ́ alára ní ìsinmi àwọn ọmọ iṣẹ́ ọ̀sẹ̀ tí ilé ìṣẹ́lẹ̀ ìlọ̀rẹ̀ àkíkọ́ lẹ́rọ túnmọ̀ orí àkíkọ́ ẹ̀rọ ẹgbẹ́ túnmọ̀ àkíkọ́ ìtọ́sẹ́ lílọ gẹ́gẹ́ láti túnmọ̀ ìfẹ́ tó bá túnmọ̀ ẹni bá ọ̀kẹ́ mọ́ ẹ̀rọ kàtí ìṣẹ́lẹ̀ làwọn lúgà kan Kí ló ń wá àtàwọn àtàwọn ìgbèrò? Wọ́n àtàwọn ìgbèrò pẹ̀lú tó ti dára ẹ̀kọ́ na bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ wípé gẹ́gẹ́ bí sọ́kún alẹ́ kan pé alẹ́ yìí àyíká sọ̀rọ̀ àkókò sọ̀rọ̀ nípa ìfún àwọn ọmọ ìyá wà ń gbọ́ àwọn kẹta tí tó kọ́ sọ pé àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n ń tẹ́tí ní kọ̀rọ̀ ìgbàdúrà bá rẹ̀ sọ fún pé wọ́n sọ fún àwọn ọmọ ìyá rẹ̀ fún àbàrà ìgbọ́n fún padà dá ìpínlẹ̀ ṣé alẹ́ yìí tó fi tẹ̀lé lẹ́sẹ̀ ní tẹ́lẹ̀ bá àgbà ìjẹ́kọ̀ọ́ gbogbo kẹ́kẹ́ bá pèyẹ ló ń sọ ọ̀rọ̀ rẹ̀ mo ti gbọ́ rí o ṣùgbọ́n mi ò rí sí ó ní ọ̀rọ̀ mẹ́yà tẹ́tí pé kọ̀rọ̀ ó wà láwọn ibi àwọn olùdíje àgbà ní ọ̀sán mi ìlówó ìlówó rìpọ́tù tẹ̀ wá eléwo rìpọ́tù tẹ̀ àgbó lọ́wọ́ sọ fún wọn ilé ọ̀sán kó tẹ́tí gbogbo ẹ̀ okùn fún yọ ó dẹ̀ wà ní oṣù sí ìrìsì pọ̀ ẹ̀yìn ìgbọ̀lẹ̀ káwọn afárẹ̀ kò sọ lọ́sọ̀ọ́sọ̀ mo máa bá dáná ní wúdúrú àwọn afárẹ̀ kò sọ lọ́sọ̀ọ́sọ̀ ìdí kúránì bí wọ́n bú ọ̀sọ̀ wípé wọ́n tẹ́tí ara ẹ̀rí ọmọ ẹ̀kọ́ sí ìgbà tí wọ́n tẹ́tí wọ́n ò lè sọ́jà bẹ̀rẹ̀ nígbà ìpé àwọn ti mọ̀pọ̀ lára tó rí lọ́mú lẹ́nu ẹjọ́ tí wọ́n ń gbà mú ilẹ̀ ẹ̀kọ́ lọ ń gbé sọ̀rọ̀ wọn lára àárọ̀ rẹ̀ ọ̀rọ̀ náà ń kọ́ ẹgbà ọ̀rọ̀ lára ọ̀rọ̀ àlàyé wọ́n alọ́dún bọ̀ lára kí náà rẹ̀ ń gbé ọ̀sàlà ṣètánà lọ́wọ́ mẹ́rin wọn ẹgbẹ́ ìṣẹ́ta ìgbà mẹ́rin wọn ìlẹ̀lẹ̀ onáwọ́ ìjẹ́bí lórí oníwẹ̀ ipò àníkàjẹ́ ìṣọ́ ojú wa jẹ́ kódà wọ́n lọ máa wípé àwọn ìfìdálọ́ pé bàbá Yakubu fẹ́ràn yúsù ìjọba àwọn akẹ́kọ̀ọ́ ìjọba tó wípé ó jẹ́ ọmọ tó fàgbàlagbà ara bí kódà mo tún kan náà máa jagunjagun tí wọ́n sọ jagunjagun tó ọ̀rọ̀ pé yàkú ẹ̀sẹ̀ kan lọ́sẹ̀ ìjọ jẹ́ ẹran pa fún àwọn ọmọ rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ fún wọn jẹ tó orí pé lè tọ̀wà fún wọn ọmọ òun kàtẹ́ wá bá wà fún jẹ lọ́dún jẹ oúnjẹ ọ̀la jagun tó kọ́ náà àwọn èèyàn náà

kò sí àpàdékẹ̀ẹ́ ọlọ́run káwàá tẹ̀sán àgbẹ̀rẹ̀ yóò lè fọ́nà àwọn akọ́tọ́ nílẹ̀ ọ̀dọ́ wa ti láti sọ́lá ìlú ló pọ̀ láyé náà ìlú òyìnbó wà fún ọmọ ọmọ ẹbí yà àgbé láyé tó ìkọ̀tọ́ pẹ̀lú ìjọba àrẹ àbúrò àti láàmì àrẹ ìdàmú ọmọ aláàbẹ̀rẹ̀ ní kọ́kọ́ aláàkọ́jọ́ rọrùn ìjọba ọmọ ọmọ ọmọ